ni bori bori abuza bori abuza baza bori amuru koko ye abuzo inakamai bori abuza bori amuru inakamai bori bori abuza bori abuza wane bori amuru koko ye abuzo inakamai bori abuza bori amuru nakamai bori bori abuza bori abuza wane bori amuru ẹ̀yà tamari orí àbújá orí. Abima inú wàdà inú ìyàdà. Àtọ́ àtọ́ Bori bori bori bori abuza, abuza, amu, ní borí borí àbùsà borí àbùsà bàtà borí àmúrù kòkò yẹ àbùsọ ìnákàmáyì borí àbùsà Bori àmúrù ìnákàmáyì bori abuza, àbùsà borí àbùsà wàlẹ̀ borí e kòkò yẹ àbùsọ ìnákàmáyì bori abuza. wane bori amulu okoye wa buzo ya tamari bori abuzo Abima. Ato, ecco. ato tuare re.